ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wọlé hajj mawakitu zamaniya ẹ̀rí hajj tá a máa ń lọ yìí kìí ṣe gbogbo ìgbà lèyàn máa ń lọ hajj umura ni wọ́n máa ń ṣe ní gbogbo ìgbà náà pè ní less hajj ẹ̀rí ìlọsímọ́kà láti lọ lè ṣe hajj ó ní àwọn àsìkò tí ọlọ́run gbé kalẹ̀ tí anabiwa muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n gbé kalẹ̀ pé a gbọ́dọ̀ kó ń lé lánìí apá ń lọ hajj tó bá ti yàtọ̀ sáwọn àsìkò tá a fẹ́ kà yìí èèyàn gbọ́dọ̀ dàníyàn pé òun lọ hajj láti lé alákọ̀ọ́kọ́ shawwal tí oṣù shawwal bá ti lé tá a bá ti sọdún ramadan tán báyìí èèyàn lè kó ní eid kó sì máa sọ dágbére fún ẹbí àtàrà pé à ń lọ mọ́kà àkọ́kọ́ shawwal òun náà ni àkọ́kọ́ ọjọ́ tá a máa ń di ẹrù yí pé à ń lọ mọ́kà tí èèyàn bá lóun lọ mọ́kà ní twenty nine Ramadan ń lè ṣe umura ní kì í ṣe hajj ní lọ́lẹ́ ṣe títí tí Shawwal ó fi tán lẹ́yìn náà Dhul-Qa'dah oṣù tó tẹ̀lé Shawwal èyí tá a wà ń bẹ̀ lọ́wọ́ báyìí títí tóun náà fi tán àlìgbéra pa ń lọ sí hajj ẹlẹ́ẹ̀kẹta òun náà ní jọ́ mẹ́sàn-án nínú oṣù hajj ìjọ kẹsàn yẹn gan èyí lè gbéra ìjọ kẹsàn yẹn náà níjọ́ àràfà èyí lè gbéra ńlẹ́jọ́ àràfà kó sì dé Maka kó sì bá wọn sí hajj àmọ́ tí wọ́n bá ti parí àràfà bẹ́ẹ̀ bá dé mọ́kà níjọ́ kẹwàá ọlọ́wọ́n bá ò ní hajj yìí á gbà ó torí pé àsìkò tá a gbé kalẹ̀ fún hajj ó ti parí ọlọ́wọ́n bá wa allah subhanahu wa ta'ala ló fi ń nínú alukur'an alkarim ọlọ́wọ́n bá ní alhajju bada awudu bilahi mina shaitan rajim alhajju ọlọ́wọ́n bá ní hajj lílọ ashihuru ma'aluma ó ní àwọn oṣù tí ẹ ti mọ̀ tá a ti ṣàlàyé fún yín nínú àwọn oṣù yìí la máa ń lọ sí hajj òun náà ní shawwal sulqaida àtijọ́ mẹ́sàn-án nínú tolhijja. Uh,